Kini kilo wa? Kilo kí ló dé. ta ni wọ́n lọ. o fẹ́ máa dí mi lọ́wọ́ <laughs> o ṣeré màá lọ ẹ̀mí. ṣé wọ́n mọ̀ pé àṣẹ ilé ìyọwọ́ mi ló wà. ìbú ọmọkọ́mọ mo díjú kó parẹ́. tèmi kan bá bù ẹ ara ẹ á kọ. o ní lọ́ọ̀bì kankan <laughs> o fẹ́ fẹ̀mí ẹ̀ ṣòfò o fẹ́ dẹ̀mí ẹ̀ lẹ́gbọ̀dọ̀ mo ní kó lọ. Michael, how far? Eh, <laughs> Sade! Good to see you. Look at you. Sade. Ah ah. Kí ló wá ṣẹlẹ̀? Ìgbà wo ló dé? Mo ti dé ti bíi two weeks ní títí mo ti wá. Ah, o ṣe dáadáa, o ṣe dáadáa. The funny thing ni pé mo tún wá ń try nọ́mbà ẹ̀ kò lọ, mo ti try pa. Ah, Ọlọ́mọ ẹ̀ kì í pè ẹ́ pa lókù. Àmì nọ́mbà tó ń pè yín ò lè lọ. Kí ló ṣẹlẹ̀? Èmi ò lọ́la yẹn mọ̀. Àwa yìí. Tádé fẹ́ bayé mi jẹ́. Ah, ó fẹ́ bayé mi jẹ́ ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀. Tádé ọkọ ẹ̀ ọkọ ta náà lòun lè jẹ́ oyè ah, ah. ọkọ. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣe bẹ́ẹ̀ ṣe <laughs> introduction why are you talking like this. Eh, ṣadé fẹ́ gbọ́ a wẹ́ẹ̀dì ni. so ẹ ṣe wẹ́ẹ̀dì ni. Ah! mi ò lè dúró wo ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ jẹ́ pé jumi kò gist ẹ̀. jumi jumi. yẹ ta ló ń pè mí. Eh? wá wá wá wá wá wá. ó ti lọ ni mo rí mo ti lọ <laughs> àwọn ará ilé ọ̀hún rèé o. how far. báwo ni ikú ọjọ́ mẹ́ta ìjọ ọ̀rọ̀ dé. mo wà ókè mo wà ókè o mo fine. Ṣadé lórí mi sì tó ń béèrè tí nǹkan mi ti fẹ́ máa porúkọ lẹ́nu mi mọ́ ló ah, ah. bá mi explain fún ó fi pé mò ń ṣeré ni. Tade ìṣòrí nígbà tó wà ní ilé Tade ìyá Tade ń joyún inú ẹ̀ mú ni ah! bẹ́ẹ̀ ni kò ń ṣe ẹ̀kan kò ń ṣe kejì bẹ́ẹ̀ ni kò ń ṣe kẹta o. tell me something. kò tún wá joyún inú ẹ̀ mú nìkan ó tún wá mú ilé ọmọ ẹ̀ báyìí ó tún so pa. ó dáràn ìkórà bíi amọ. àtẹlẹ́dẹ́ ló kò yọ o. tèmi ṣe ṣe wà yìí èmi sì kú ó ti bá gbé ní ti tó jẹ́ sá ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ yọ̀ mo bẹ́ẹ̀ yọ̀ mo bẹ́ẹ̀ yọ̀ kò ríire ó tó bẹ́ẹ̀. ẹ̀ẹ́. mo ti tún ìgò mi fọ. ó bẹ́tà ó bẹ́tà ó bẹ́tà wo fọ̀rọ̀ tádé lẹ̀ mo ti dé sí ẹlọ́run lẹ́nu. mo ti dé mo ti dé mo ti dé ìyá náà gorin ẹni wẹ̀ já máa lọ. so èmi nìkan ni màá wá dúró. ó wà ah, lára ẹ̀ má pẹ́ o ṣáà tètè. kéní mo dé sí ẹlọ́run ni mo dé sí ẹlọ́run ni. ẹ wò ṣẹ́yìn méjì ti conclude pé iye tá a máa dá nìyẹn tó dáa lè lọ sọ fún láti pé a ti conclude láàrin ara wa pé iye báyìí la máa dá o. ẹ wo èmi ò fọwọ́ sí iye tẹ̀sán yẹn ah, ah. ẹ ẹ̀ tí ẹ wo tìkórè ọmọdé tó ń bọ̀ lọ́nà a dẹ̀ ṣe máa ṣe tàgbà náà mi ò fọwọ́ sí rárá. wo wo wo wo wo wo wo jẹ́ kí n sọ fún ẹ ṣóore iye tó sọ yẹn gan la máa dá akílẹ̀ ah, tó ń ṣe báyìí náà. ọmọ ìyàwó olówó ni ẹ ń tiẹ̀ <laughs> ọlọ́run abàmì ṣá. Hello there. Mo okay darling. I'm ṣì wà ní church. And very soon à ní pẹ́ ṣetán. Ẹ kò sí problem. I will join you soon. Ah, kò sí problem. Tí mi bá gbàdúrà fẹ́ ta ni mo máa gbàdúrà fún. Ìwọ náà ni nà. Nímọ̀ kí wo, nímọ̀ kí wo. Wọ́n ní kí n máa kí ẹ o. Ọkọ mi máa bẹ sọ̀rọ̀ létà ṣó Ah, ah. kí ló ṣẹlẹ̀ kí ló dé jẹ́ ń kí wọn jẹ́ ń kí wọn ọkọ lọ́kọ. Ah. ẹ wo ẹja sàn kọ tá a máa sọ ṣé ẹ máa pọ́n ti ń pè mí dẹ́ni láti lọ ilé. ẹ bá yín sọ́fíì náà lè ṣe gbúdọ̀ wá. mi ò fọwọ́ sí o mi ò fọwọ́ sí kò sówó ń ta fọwọ́ sí. ó fọwọ́ sí o ó fọwọ́ sí ọlọ́run bá mi pèsè fún ẹ eye tá a máa dá nìyẹn ẹ wò ó ọlọ́run bá mi pèsè fún ẹ eye tá a máa sọ nìyẹn o tó ti gbọ́ ọ̀rẹ́ mi ó ti gbọ́ ẹ ìyàwó olówó ni wọn ò ní kò lè má fara àlè má fara wé o. àwọn náà tajà dáadáa kákàrá mọ́. Ah, báwo ni pẹ̀lẹ́ ìyàwó mi ilé kú iṣẹ́ pẹ̀lẹ́. mo mi iṣẹ́ ìbínú pé mi lè ti yanjú sí yín ah, lọ́tẹ̀ kan. kò sí wàhálà wọn kó bízì ni. bẹ́ẹ̀ ni màmá ń ṣe nǹkan ní kitchen ẹ̀ mà. kò sí wàhálà mo mọ̀ kó máa dáná náà ni anyway mi ti fẹ́ máa lọ ná. Ah, mo ní báwo ni tádé ṣe ti pè. a ti jọ sọ̀rọ̀ a ti ti conclude a ti settle everything mo fẹ́ máa lọ mo kàn ní kí n rí ẹni. àrà mo bẹ̀rẹ̀ níbo lẹ́nu ẹ má lọ síbi kò kọ́ bá ilẹ̀ máa wà tó ṣẹlẹ̀ ni pé mo pé mi máṣọ méjì dání then ọmọ ọ̀dọ̀ tí mo fi lẹ́ lé gan mi ò sọ fún pé mi ò ní délé ni ni mo ṣe ní kí n má bàa tẹ̀. tó bá jẹ́ ti aṣọ yẹn ni ní problem ẹ máa <laughs> provide yẹn tí ọmọ ọ̀dọ̀ yẹn ẹ máa fóònù pé ẹ nílé wà lélẹ̀ ni o ẹ wà pẹ̀lú ìyàwó ọmọ yín. ó dà mo ti gbọ́ màá sọ fún. a ah, ẹ ṣe gan wa ẹ jẹ́ kí n lọ gẹ̀ẹ́sì kan ti. ẹ ní ẹ̀fọ́ rírò bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ o gbígbóná ló ń fẹ́ wá ọ̀run tó rọ òjò. Tade. Yes, sir. Tade. I can hear you. Ṣé o mọ̀ wípé nǹkan tó perform pẹ̀lú mọ́mí lọ́sàn-án yìí mi ì really like ẹ̀ mi ì like ẹ̀ at all. Fọ̀rọ̀ mọ́mí lẹ́yìn tí wọ́n àwọn ni wọ́n joyè kò mójú kò mọ́ra mo ti sọ fún wọn láìmọye ìgbà pé mi fẹ́ kí wọ́n kàn máa wá sọ́dọ̀ mi ní àwọn tí wọ́n bá dẹ̀ wà mi fẹ́ kí wọ́n máa dúró pẹ́ so mi expect pé mo máa bá wọn lé tí mo ṣe bá wọn lé yẹn so mo ní láti react bẹ́ẹ̀ ó yẹ mi really kàn fẹ́ àlejò ni since tí wọ́n mọ̀ pé mo ti máa rí kán fi mílẹ̀ pẹ̀lú ìyàwó mi kán má kàn máa lọ́bọ̀lọ́bọ̀ anyhow. ṣé o bọ́ nǹkan tó ń sọ ni o bọ́ nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ ni o fẹ́ situation pé o ti marry kí ẹ máa wọlé kó máa jáde so ìyá ẹ ní intruder nínú marriage wa because I don't understand you I still don't get I'm talking to you. because you can't understand you know you, you can't understand èmi nìkan náà ni mo understand better so tí o bá ti nígbàgbọ́ pé mi lọ́kọ ìwọ ọkọ tẹ́lẹ̀ nǹkan tẹ́mi sọ fún ẹ kò jẹ́ ká fi lẹ̀ bẹ́ẹ̀. Tade ara ilé ló máa bá ọmọ lámòdì náà wèrè láláì tá a máa pè. Hmm, ṣé kò pè ní wèrè. nígbà tó bá ń treat mọ́ sí ẹ báyìí jọ tó bá jẹ́ pé àlejò ló bá ń lé ńkọ́ wàá máa fọ́gi mọ́ wọn lórí. kí àmì náà jókòó sílé wọn sẹ́ bẹ́ẹ̀ o mo ní láti sùn mo ń tètè lọ bí iṣẹ́ lọ́la yes mo ní láti sùn mo máa tètè lọ bí iṣẹ́ lọ́la. ìṣòro tí mi ò mọ̀ kó má borí mi. ọ̀nà. ìṣòro tí mi ò mọ̀ kó má borí mi. ọ̀nà. àǹgbélé ayé. léwu ah, mi aláìkí máa rí ẹkọ máa sunkún bá hmm? èmi ni mo understand kò ṣàṣepọ̀ dùn mí nínú ni. ṣé mo máa ní oyún báyìí débi tí mo máa ní ọmọ láyé ó ti sú mi ọ̀rọ̀ ayé mi ti sú mi. ara ah, kò sú mi má kó sú ẹ you don't have to give up a máa continue láti máa bí ọlọ́run ọba náà ọlọ́run ló ń ṣọmọ ìwọ náà ṣáà ti ń gbọ́ tipẹ́ ah. please baby mi understand kí n rí ẹ̀gbọ́n sunkún báyìí. tó bá yẹ ọgbọ́n máa fẹ́ lọ fún mi ó máa sùn wọ́n fúnra lára ẹ̀ dájú. kò lè sún kò lè sún ìfẹ́ tí mo ní sí ẹ ò lè jẹ́ kó sún mi lórí ò lè nígbàgbọ́. ìwọ ló ò dé dá èmi náà mo fẹ́ gbé ọmọ mi jọ. oyún ẹlẹ́kẹ̀jì ló tún jábọ̀ yìí tàdé ọmọ ẹlẹ́ẹ̀kejì ló tún jábọ̀ yóò dẹ̀ ṣàánú mi. It's okay. tó bá ní tiẹ̀ pọ̀ tó bá gbé tẹlómi wá rí pé pàbàmbarì ni má jẹ́ ká máa kà á tó bá rántí pé ẹlẹ́ẹ̀kejì ni ó máa bára inú jẹ ni mi ní lè lọ bí ṣẹ́gun mọ́ láàárọ̀ pẹ̀lú bó ṣe ń ṣe yìí. Mm-hmm. It's okay. No, no, no, it's not like you. No, if I have, have to, to stay. Go. I have to stay with you. No, baby, you have to go to. No, no, no. No, I'm fine. See, you circle mom. You have to go. I can't. No, I have to stay with no, you. No, baby, you go. Baby, please, it's okay. She will give me no normal circle. No, it's okay. Oh no, no, no, no, no! Don't do that, please. I'm fine. I'm fine. yeah, go on the shower. Sorry. See, look at me. Yeah, let's go. It's okay now. What do you tell her we No. Not that you. I'm fine. You see me. Look at me, Kima. Àtòrí gbọ́n lára gí ó lára gí ọ̀gbẹ́. Bíjì bá ń jà ẹni súnmọ́ lọ́rùn kò ní jogún òfo ẹni súnmọ́ lọ́rùn kò ní gbélé àyà sàn má jẹ́ lọ bí ejò tó kọjá lórí àpáta ibraka bireli ibraka bireli olùmọ̀nà àbẹ̀rẹ̀ bíra ọ̀rọ̀ mélòó ni ló ti bá mi sọrí tó jẹ́rọ tí wàá ṣe wá sọ̀rọ̀ fún mi tí mi ní bílíìvẹ̀ and as a matter of fact mo pe gbogbo ẹ̀yin tẹ́jọ́ rẹ̀ mi náà ni mo máa ń tẹ̀lé ọ̀rọ̀ yìí. that's true. so go ahead. Um, thanks for trusting us and for believing in us. always. ṣùgbọ́n ìlú ọ̀rọ̀ yìí uh, mo jáde sí. mo bá àwọn èèyàn sọ̀rọ̀ pàápàá mo bá àwọn àgbààgbà sọ̀rọ̀ wọ́n dẹ̀ yẹ kó yé mi wípé èèyàn kan ló wà nínú òkùnkùn tó ń ta fàṣínì mọ́lẹ̀ tì. èèyàn kan ló wà nínú òkùnkùn tó ń ta fàṣínì mọ́lẹ̀. yes. òkè táwọn àlẹ́ ni. sórí ẹni yìí kò ṣe é sá fún un bẹ́ẹ̀ dẹ̀ ni kò ṣe é súnmọ́ hmm. because tó bá sá fún un wàhálà gidi ni tó bá dẹ̀ tún súnmọ́ náà ìyẹn náà tún léwu. kò ṣe sá fún kò ṣe súnmọ́ ẹlẹ́dàá mi pòun àdùnmọ́ problem mi nínú ta lẹni náà kò ṣe dárúkọ meanwhile kò ṣe sá fún kò ṣe súnmọ́ so how do we go about it. ọ̀rẹ́ ọmọ yorùbá ni ìwọ náà ṣòyí tí wọn náà bá jáde sí nǹkan tí mo ń sọ yìí máa yé e ó ń pè mò ń and I want the best for you. Oh yeah. Yeah. Okay. Everything will be fine. Ó ń pè mò I'm trying to be strong, seriously. Go. I'm Crazy. I know. But we'll find. Things will get better, I can assure you that. Saturday. Yeah. Sure. Ẹ máa take heart nù. Ọkùnrin ní ìnà, just be a man, please. Kí ni mo fẹ́ bọ́lọ̀ ń fa? Ẹ máa ronú kí níyàwó ni wọ́n máa ṣe. Ah, madam, mo rò pé sọ pé fẹ́ wà ní mọ́tò yìí. Later, doctor. Bon, madam, ẹ máa fi mọ̀, ó máa rí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ téèyàn bá bínú tóun náà bínú sí báwo la ṣe fẹ́ sort things out ó máa ń bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ẹ kàn take heart ṣòro òwe ẹkún kọ́ calm down. thank you sir. má jẹ́ ẹ lọ bí ejò tó kọjá lórí àpáta ibrakabireli ibrakabireli olùmọ̀nà ó àbẹ̀rẹ̀ bíra. Baby, I'm sorry. Please, I'm sorry. Sorry for what? like, you're sorry for ilé ọmọ ẹ ti bàjẹ́ right? Rárá o, rárá. Tade, let me be sincere with you. Ó ní ayé mi tó ti bí mi, mi ò ṣẹ́ oyún rí. Mi ì ṣẹ́yún rí. Mi ì ṣe. Báwo prevention rí, right? Báwo lo prevention rí, but o ṣẹ́yún right? so ìwọ gángan ló ń dá àwọn ilé ilẹ̀ látijọ́ yìí o kàn ń waste time mi right. so o mọ̀ pé o ti fi gbogbo àárọ̀ ẹ o ti fi ṣòṣì káàkiri o wá ń waste time o ń waste time tọ̀dọ̀ tèmi really. <laughs> no no no no no. àwa ń lo oògùn làpálàpá fẹ́ fọ́ rí. wow. da da da daddy da daddy da ah ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́. Ibraka Tade Tade. Bàbá adarí ọmọ. Ìwọ ló mi dúró yes because nǹkan tó sọ fún mi ni pé ten o tún ti ń change ẹ̀ sí twelve nsìn o mọ̀ pé mi kì í ṣeré pẹ̀lú time yes okay fine uh, okay wá ṣèbà mi lọ́fíìsì máa kúrò nílé nsìn máa wọlé máa dúró dé all right. Darling, um, mo ti set table. The food is ready. At least you take something before you step out. Gbé lọ fún ọmọ tí o ti yọ sínú ṣáláńgá. Tade, òde ìdáríjì mi. Ọlọ́run ló àforíjì. Àwọn mi kọ́ ló ti máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀. Wàá lọ tọrọ lọ́wọ́ àwọn ọmọ ti yọ dànù. Tade látìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ ló ti ń fún mi ní attitude mo rí ojú ẹ lẹ̀ gẹ́gẹ́ bí ọkọ mi mọ́ Sádé ò dáríjì mi ò ṣàánú mi níbo ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀ please I need your forgiveness please. Sádé ọmọ tí o ti yọ̀dà lọ ló máa lọ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ wọn. Sádé nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ló ṣe lọ fún therapy please forgive me. ṣé o ti wá lóyún lẹ́yìn ìgbà yẹn àbí o ti gbọ́ ọmọ bọ̀ wá sílẹ̀ ṣé wàá kúrò lójú ọ̀nà àbí kí n tiẹ̀ dànù. ọlọ́run máa ṣe God do it. ṣé o lè kúrò lójú ọ̀nà àbí o fẹ́ kí n tiẹ̀ leave the road please máa kọlu ẹbí tírélà o. bàbá bàbá bàbá bàbá ti fún ara mi ba yàrá mi jẹ mo ti fún ara mi ba yàrá mi jẹ. ogun bẹ́mi jẹ́rí ogun ogun ìdílé ìyá ìdílé bàbá bẹ́mi jẹ́rí ogun. Daddy, I'm sorry. ìgbà mìíràn ojú á máa dí o nígbà mìíràn ọ̀nà á máa fún un. báwo ló ṣe wọlé? Are you telling me pé o ò mọ̀gbà tí mo wọlé ah kí ló ṣe ẹ́ kí ló ṣẹlẹ̀ kí lè torí báyìí ìgbà wo ló dà báyìí. ìṣòlè wa ògo ń ṣe mí. kò ń ṣe. ayé mi ti bàjẹ́. ọlọ́run tó káyé bàjẹ́. dókítà jẹ́ kí n realize pé tí mo bá ní school àwọn oògùn tí mo lò ń gbà yẹn ó ti damage womb mi ah, nǹkan tó jẹ́ kí oyún máa jábọ́ lára mi nìyẹn tó yóò fi dúró ah, dókítà wa sọ lójú mi nìkan my husband was there. Yeah látìgbà yẹn ní sáré ti change sí mi tẹ́lẹ̀ ó mú wa gẹ́gẹ́ bí ọkọ sí mi mọ́ ṣẹlẹ́wà tádé tó mọ̀ kọ́ ló ń bá mi gbélé. ayé ò ní bàjẹ́ ní orúkọ jésù kí wàá ló fẹ́ ṣe bá. kí ni mo fẹ́ ṣe. àdúrà ni. Ah! àdúrà la mo máa gbà. tèmi ti tó mo ti fi owó ara mi báyìí mo fi lé ọkọ mi jáde. mo finished. tèmi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. ṣẹlẹ́wà níbo ni kí n ti bẹ̀rẹ̀ just tell me it is well a máa máa gbàdúrà ni olóhùn á ṣe ètò dà ó ti tó it's okay bàbá mi bèmí jẹ́rí ogun ogun ìdílé ìyá ìdílé bàbá bèmí jẹ́rí ogun. ọ̀rẹ́ kí ló ń ro gangan. ìyẹn wàá rọ fún ẹ level tí mo máa fi ń treat Adéjọkẹ́ nínú ilé yẹn inú mi ò dùn sí ara làkẹ́rẹ́ ọkàn máa ń jẹ mi ẹ̀rẹ́ hmm. ọkàn máa ń jẹ mi gan. ẹ̀rẹ́ ọkàn. kọ́ ẹ pé mi ní choice náà ni I just have to láti lè kí ìfọ̀n sínú ilé yẹn kóun náà má ti lọ. ọ̀rẹ́ kí n má parọ́ fún ẹ kò sábùjá mìíràn lọ́rùn ọ̀pẹ because tó o bá máa ṣe nǹkan tó ń ṣe yìí ayé á máa kàyàwó sí ẹ lọ́rùn now you have to keep doing this àbí ṣé o fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé mọ́mí ló ń ṣe ìyàwó ẹ̀. nǹkan tí mo ṣe fún mọ́mí sí mi gan tó fi ń ṣe ìyàwó mi ni kò yé mi nǹkan tí mo gbà lọ́wọ́ mọ́mí sí mi tí wọ́n fi wò pé àwọn ò fẹ́ kí n lọ́mọ láyé tó ń fi wò pé tí mo bá ti ń ṣe wàhálà láti máa fún ọmọ lóyún káwọn máa ṣe wàhálà àti yọ ìyá ọmọ máa ń ṣe wàhálà lórí bọ́mọ ń ṣe máa là tó máa bímọ láyé tó máa jẹ́yàn ni ìyá tèmi ń ṣe wàhálà bí mi ò ṣe ní bímọ láyé kí ni mo ṣe fún mọ́mí sí mi. kí ló ṣe yẹn gangan gangan ni question tó wà ń bẹ́ẹ̀ kò yé mi. kò yé mi náà but àdìtú lọ́rọ̀ Elédùmarè òun nìkan náà lọ́ba fi ni mọ̀nà nìkan náà ló yé a máa máa bí ọlọ́run náà ni kó tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí fún wa. ọlọ́run ti tàn mọ́lẹ̀ sí ọ̀rẹ́ di ọlọ́run ti fi hàn mí pé ìyá mi ló ń ṣe mí so tèmi ni láti mọ tí mo ṣe fẹ́ yẹra pátápátá fún ìyá mi. ìyẹn ni pé aláti ṣe ní má ti ṣe àárẹ̀. <sighs> bọ́jọ́ torí ọlọ́run ṣáà tẹ̀kẹ́ easy lórí ìyàwó Hmm? kì í ṣe bí bó ṣe ń gbóná náà ṣe máa gbígbóná fún please. of course. ṣé mọ̀mísí ọ̀hún wálé ẹ̀ ṣá. wálé mi kẹ́ ìjọ tí mo bá ṣe mistake wọn lé gan attitude tí mo máa ń fún wọn normally kò yẹ kó mọ̀nà lé ni wọn bọ́n wọn gbọ́ bàtọ́ ẹ̀ pé wọ́n ní nǹkan tó fẹ́ wá mú jẹ́ ń bẹ̀ mi fi wọn lọ́kàn balẹ̀ ara tí mo bá ti rí wọn. ṣùgbọ́n ah, bàbá mi yóò darí òun ìgbà tó bá tẹ́ wa lọ́rùn you are the most high. ìgbà tí ó tẹ́ wa lọ́rùn you are the most high God. ó wà ní máa ronú ìwọ náà ṣáà rí gbogbo nǹkan tó jù rẹ nínú gbogbo ẹ̀yin ọ̀rẹ́ tí mo ní pátápátá ẹ̀gbọ́n ilẹ̀ ti marry fine èmi náà ti marry bẹ́ẹ̀ ti bímọ èmi ò tí ì bí báwo ni èso nírò. Tade see I can feel your pain and I understand what you're saying. Regardless, Ọlọ́run ló ń ṣọmọ Ọlọ́run ló ń ṣọmọ kakọ ní sùúrù for his for the right time Ọlọ́run as everything ma come out at the right time. I so much believe pé Ọlọ́run ló show, ṣọmọ bàṣẹ Ọlọ́run ò ṣe mi. ká tó máa bí mi léèrè ní ṣé Ọlọ́run ṣe ni Ọlọ́run ń ṣe náà gbọ̀gbọ́ Ọlọ́run ṣe ń ṣe ìyá mi ló ń jẹjẹ. yes tí ó bá ṣe ti mọ sí mi tó jẹ́ pé tó ti wá síbí oyún ìyàwó mi wọ́n máa ń mú lọ ni ọmọ àti dúró tipẹ́tipẹ́ náà. sí sori gbogbo nǹkan la lè sọ mi ò fẹ́ ká máa fẹnu wa máa gbẹ̀jẹ̀ yá tó bí wa ni don't you don't speak those words báwo ló ṣe máa ní pé mo sì ń jo oyún ìyàwó ẹ̀ jẹ́ for what kí ni benefit wọn like she birthed you báwo ló ṣe máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn. I know she's my mother but ọmọ ọkọ tí mo ń gbọdọ adéjọkẹ́ níyàwó ẹlẹ́kẹta tí mo máa fẹ́ ìwọ náà mọ̀ náà oyún ẹlẹ́ẹ̀kejì ti bàjẹ́ nu adéjọkẹ́ báyìí ó dẹ̀ sọ fún mi pé yẹn natural and each time tí mọ̀mísí bá ti wá ṣe hello ni tó bá ti ń lọ báyìí la ò ní. ṣòro mi mọ nǹkan tí mò ń sọ. ẹ tade still èmi kò ń sọ fún ẹ ni pé me i'm not in support of that kí ló ṣẹlẹ̀ tó wọ́n wá everything kó má jẹ́ coincident now. ṣẹlẹ̀. àwọn àwọn la fẹ́ pa fẹ́ni tí kìnìún pààyẹ ẹ̀jẹ̀ ṣá máa ní kí ni ló pàyà wà nù jẹ ni. tó bá tiẹ̀ sọ ṣé màá bílí mi nígbà tí mo gbé kí ni wọ́n pàyà jẹ. sórí gbogbo ẹ gbogbo ẹ náà èmi ò sí èmi ò wà in support gbogbo ká máa ní àwọn àwọn primitive mentality gbogbo pé èèyàn kan ṣe èèyàn me i'm not in support of it and you are talking about your mother like in your own words this woman is someone you actually idolized so báwo ni màá sọ nǹkan bẹ́ẹ̀ yẹn. because of understanding nǹkan tí mo ń go through lọ́fà nǹkan kan wà tó wọ́n sọ pé ṣé o ti ṣe é rí ká ló ṣe é rí ní ayé ẹ̀ dáadáa àwọn sọ fún mi pé ìyàtọ̀ bí yàn lè ṣe yàn òwò ọlọ́run ní jẹ́ kára wo brọ́dà mi ibi tó bá rìn dé ló máa ń ràn mọ́ that's it. o Tade mi ò wà interested in conversation let's just say something else jẹ́ ká sàn kan mi because ilé tó ń sọ yìí it's just somehow these are vulgar words. Now. okay okay the only thing to do is to say that one thing wey some people should do. ṣé mi wá ní sọ́wọ́ géètì àbí mi ní kíní ọlọ́run náà ni. ọ̀nà. ẹ ó dúpẹ́ délẹ̀ àmín jésù ẹ ó gbégbá ọpẹ́ àmín jésù jésù agbára wa. àmín àmín àmín lórúkọ jésù. méje. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. Déjọkẹ́. Sá. Ẹ fi ọkàn balẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ yẹn wà bá a ṣe sọ sí. okay sir. jésù ṣì wà lórí ìtẹ́. jésù wà lásán. ṣaragiri jésù ń bẹ. of course. ẹ̀mí rẹ̀ sì ń bẹ. bẹ́ẹ̀ ni sir. o lè máa lọ. thank you sir. pẹ̀lẹ́. ẹ sà tí o kẹ tẹkẹ. dàbọ̀ ẹ ẹ̀yin náà ó dùpẹ́ nílẹ̀. ẹ gbégbá ọpẹ́. àyìndé ìgbólódà ẹ ó gbégbá ọpẹ́ ẹ make sure pé rí mi láyìíká tẹ̀ tó ṣe gọ̀sà. o ṣe fẹ́ kí n sọ fún ẹ kó tó mọ̀ lọ gbé mọ́tò síta náà o ṣàmọ̀ bí tá à ń lọ. ta ló ṣalé wa owó mi ò wá òkè òun mi tiẹ̀ wá òkè rárá mo mà ti lóyún mi ì dẹ̀ tí jẹ́ kí bàbá yìí mọ̀. Ṣàlẹ́wà, at this point, spiritual kan ni nǹkan tó ń ṣe mí o, medical ni nǹkan tó ń ṣe mí because èmi fúnra mi ni mo dá ogun sínú ayé mi, èmi mo fọwọ́ fa nǹkan tó pọ̀ jù. Ah, wọ́n ṣá, wọ́n gbé fún mi ṣá. Wọ́n ní kí n máa mu omi yẹn fún seven days kí n dẹ̀ máa fomi yẹn wẹ̀. Ugh. Ah. Misha. Shalewa, at this point, I don't even know what to do. I don't know what to do. I'm tired. I'm tired. All right, Musiba. All right, talk to you later. Okay. omi inú pẹ́pẹ́. Ah ah, omi inú pẹ́pẹ́ bíi sí báwo. Ṣé bí omi sí mo mú kù tí mo ní kí n jù sí bí báyìí? Omi inú pẹ́pẹ́ kọ́ o. Mo báàgì mi ò lè zip dáadáa, reason nìyẹn. Kí má dẹ̀ máa tún fa omi dání. Ó mọ báwo èèyàn ṣe máa máa pé kèé sómi inú pẹpẹ omi inú pẹpẹ kọ èyí tẹ́ ẹ kù ní ah olúwa ò ṣé o ayérayé ò ṣé o olúwa ò ṣé o ah tó bẹ jómi inú pẹpẹ lẹ́dàánú ìfẹ́ mọ ológun tẹ́ ní ogun ti kógun yín ni o. ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ omi tẹ́ ń wò yìí omi tó lágbára ni. Eh? Eh? dáàdì gba àwẹ̀ twenty one days lórí omi tẹ́ ń wò yìí. ìyẹn dáàdì o. Ah! àwa gangan àníṣun àní wo odidi tó méje là ń lọ ọ́nú àwẹ̀ là ń lọ ọ́nú ẹ̀mí bá a ṣe ń lọ là ń sọ̀kalẹ̀ lórí òkè ah. lórí ọ̀rọ̀ omi ah. gbogbo mi dárí débẹ̀ níbi pẹ́pẹ́ àwọn omi agbára omi òkun gidi inú bẹ́ẹ̀ bíbẹ̀ kò sí bẹ́ẹ̀ yóò ti mú tó gba ayé rí òní sẹ́ à ọlọ́run yọ yóò tó bá jẹ́ pé òní ogun yín sẹ́ bẹ̀rẹ̀ ni o. ìrẹ́rọ̀ ogun eh? lórúkọ jésù ìjọ mímọ́ mi jẹ́ kí n rọ́gùn lórúkọ jésù ọmọ mi yẹn kọ́ mo ti explain fún ẹ pé mi lè drop ẹ̀ sínú báàgì mi ni ṣó ti wọ́n wọ́n á máa sọ̀rọ̀ later? kí ló tún ṣẹlẹ̀ wọ́n nǹkan tó ń ṣe kọ́ ló ń ṣe mí kí ni nǹkan tó ṣẹlẹ̀ má ní ayé mi lára ìwọ bọ̀bọ̀ yìí. ìgbà tá a ah. dé ní àárọ̀ mo ṣàlàyé ìrẹ́kan fún yín. pé kí ni. ẹ sì ní tẹ́ bá ń lọ. mi ìrántí. owó Àyìndé ọ̀rọ̀ owó kọ́ ló ń ṣe mí mo ṣe wáyé kò sí owó kankan ní ọwọ́ mi tó bá ní owó gan máa gbà lọ́wọ́ ẹ̀ wọ́n á máa ríra létà. Ah, kì í ṣe ń tẹ́ ẹ sọ láàárọ̀ rè é kí wọ́n lárí pé mi mo kàn sáré jáde láti inú obìnrin nìsín gbogbo mo ti di gbẹdádì ti ń gbàdúrà àmì mi ń le kankankan àmì mi ń le kankankan lórí ogun ayé yín ni tí mo ti rò pé ogun ayé tèmi náà sọ́ọ̀tì látọ̀dọ̀ ti yín náà bẹ́ẹ̀ ti sọ́ọ̀tì ogun mi yìí ti yín ló difficulty díẹ̀ o. ìwọ ló yes sir bá mi yàgò You are the most high. Máa mi yàgò You are the most high God. Baby. <sighs> Yes, darling. Tí Ọlọ́run bá fi lè ṣe oyún tó hàn náà yìí tó bí láyọ̀ mi mọ̀ bóyá nǹkan kan wà nínú ayé yìí tí wàá béèrè lọ́wọ́ mi tí mi ní ṣe fún ẹ. <laughs> ọkọ mi ṣòro yun yìí ọlọ́run máa jẹ́ kí n rò láyọ̀ àti àlàáfíà mo dé máa sọ kalẹ̀ because kò sí nǹkan tó máa ṣe oyún yìí oh. i'm so happy ọkọ mi i'm so happy. Mm-hmm. Ah, èmi inú mi dùn jù yeah because tabanika wo oyún yìí ó ti di oṣù mẹ́ta ń sìn. good three months. three months ah. ọlọ́run ti gba gbogbogbò. <laughs> I can't wait. I can't wait too. Mi ò lè wait láti gbé ọmọ mi jó yìí náà. Obìnrin lèmi nìtàn. Anyone to bá tiẹ̀ wá bí I'm very fine with it. Iṣẹ́ ọkọ mi. So baby, uh, mom see me for now until wọ́n bá pè é, mi ò fẹ́ kó pí for now. And tí wọ́n bá dẹ̀ wá síbi, mi ò fẹ́ kó yọjú Any? wọn. <sighs> Tade. That's good. Me understand ẹ because mommy tá à ń sọ̀rọ̀ nípa yìí she is a mother so why tó she máa ní pé tí ìyá ọkọ mi tó bá pe ìyàwó wọn kí n má pè kọ ọ̀ tán bá wá sí bíbá kí n má jẹ́ kan wọlé is wrong. tí ìjọ mi yé jò tó fi ń fẹ́rẹ̀ fanlẹ́lẹ̀ ìwọ ṣàṣẹ nǹkan tí mi sọ fún ẹ for now mo fẹ́ jẹ́ kó jẹ́ surprise fún mi. ah okay. <laughs> if that should be the case. Yes. No problem. Surprise you know, makes sense. That's it. because I'm very sure when woman. <laughs> yeah, um, darling, mm. I'm so sorry. Um, I'm so sorry for what àwọn ọ̀rọ̀ tí mo ti sọ in the past. Mo fẹ́ kó mọ̀ pé bára ṣe ta mí ló jẹ́ kí n rí Tade, mm. you don't need to be sorry. You ó yẹ kí n máa dúpẹ́ ní Because Tade, ọkùnrin bíi tiẹ̀ yìí máa ṣọ̀wọ́n pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi ní past pẹ̀lú nǹkan tí dókítà sọ pé mo ti ṣe yẹn owó gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ò lé mi dànù you understand tó bá jọkùnrin mi ló máa ti léyàwó ẹ̀ dànù tó olóṣè <laughs> oníṣìnà oníṣekúṣe kò lè bímọ mọ́ bó o ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn you stood by me ó jẹ́ kí n mọ̀ pé yes àwọn ọkùnrin gidi ṣì wà ní ayé. I have to ah, I have to I have to cause cause I love you so much lele ejade. Ah. I love you more. you <laughs> really, really proved me wrong. Ah, Lúwo ṣe o, jẹ́ kí tèmi <laughs> gbé. God bless you too, darling. Sweetie. Babe. Wearing blue. Ah. Ọ̀rẹ́ tell me your secrets. Ah. So àṣírí why ẹ̀hún mi now? <laughs> ó jọ pé ìṣàbòsí lójú mi. àbòsí bíi ti báwo. bó o ṣàbòsí ẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún ẹ. secret wo níbo. anyway kí ló ṣẹlẹ̀ tó lọ church lójú mẹ́ta yìí. ẹni wo ni iṣẹ́ pọ̀ kó tó ṣẹlẹ̀ nìyẹn. iṣẹ́ pọ̀. Ah, iṣẹ́ ni ti pọ̀ jù mo ráyè. ní ìwọ tó yẹ pé a máa ń wò ẹ́ níwájú church báyìí ni ó wá jókòó síbi ìbẹ̀rù sọ fún mi pé iṣẹ́ pọ̀ á tiẹ̀ ti gba tiwa bẹ́ẹ̀ pé ẹlẹ́kọ̀ọ̀kan là wà ọjọ́ ta bá lọ la lọ ọjọ́ ta bá rí Jésù bá sọ̀rọ̀ la rí bá sọ̀rọ̀ àmọ́ wọ no no no no no no stop ẹ̀ àá ló wá di pé òun pa church jẹ kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi mo ti sọ fún ẹ iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi reason yìí mi ráyè these days. ṣe pọ̀ lọ́wọ́ yes na mi ráyè these ah. days. ṣé kò ń ṣe bọ̀dá tádé ló ní máa lọ sí church. ha oníkọ́lọ̀ ń dáríjì bọ̀dá tádé bíi ti báwo ọkọ mi ò lè yẹ́ bá sọ fún mi pé kí n má lọ church náà no má gbẹ̀ṣẹ̀ o ọkọ mi kọ́ ni kí n má lọ church. ẹ mo béèrè ni. èmi ló béèrè question èmi náà ti answer ẹ náà ọkọ mi kọ́ ló ní má lọ church. decide on my own mo dẹ́ ṣe bóyá mo decide iṣẹ́ pọ̀ fún mi when you are busy you are busy. iṣẹ́ pọ̀ fún mi. yes. ẹ ọ̀rẹ́ mi nǹkan tó dáa ó ń fàdúrà èyí tó kù díẹ̀ kàtó ó ń fẹ́ àdúrà bí jésù mú ṣe ṣe báyìí hmm. torí pé kí ni àdúrà òun lọ pa kristi. wọ́n wí jí o èmi nìyẹn. wọ́n wí jí o. ayatade <laughs> ìwọ ló ń bá bọ̀dá yẹn náà gbogbo wọn. jọ ta ló máa bá lọ́wọ́ ẹ̀ ìyàwó ẹ̀ náà ni eh. wọ́n ní tọkọ bá ń ṣiṣẹ́ ara ìyàwó náà ti máa bọ̀. bẹ́ẹ̀ ni ó <laughs> ṣáà dìde kí dáná fún mi ìṣòro tí mo mọ ìṣòro tí mi ò mọ ìṣòro tí mi ò mọ. wá wá bọ̀ kí ló ti ṣòwò àchọ́ọ̀tì láti jọjọ́ ojoojúmọ́ làlágbà fi ń bèèrè kó dáa o ah, ah. ó ṣe ń ṣe yìí ò dáa o káti ẹ̀gbá pé during the week ó wá sáwọn ẹ̀sìn àánú gbogbo ẹ̀ àgbà yẹn ọjọ́ sunday tó jọjọ́ ẹ̀sìn gangan ó tún wá àtúnikò sáyé. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi ṣé kí n má parọ́ fún yín ṣe rí iṣẹ́ tí mò ń ṣe ní ẹnu ọjọ́ mẹ́ta yìí Ah! tí ẹ̀yin gan bá rí iṣẹ́ yẹn máa ní ah, wò ó jọkẹ́ má wá sí chọ́ọ̀chì hmm. kí iṣẹ́ yẹn má bàa mú mi báyìí iṣẹ́ yẹn ti pọ̀ jù nǹkan tí mi ò ṣe wá nìyẹn jàre ẹ pé torí pé mi pẹ̀lú yín ní ọ̀rọ̀ àsọ ti kan ni mo ṣe ní pé kí n wá kò ń ṣọ̀rọ̀ orí fún ìwé mo ti fẹ́ máa lọ. ti mi sọ fún ó yàtọ̀ ọ̀rọ̀ ṣé ọ̀tọ̀ ọ̀rọ̀ àti sí Ọlọ́run ọ̀tọ̀ ni o o bá ọ̀rẹ́ ẹ̀sìn rẹ̀ dáadáa. ẹ̀wọ́ ẹ̀ ti fi fẹ́ máa sọ èmi ìfẹ́ kálágbárí mi. ládì dádì ẹ̀sà ẹ̀sà ẹ̀sà. àdìjọkẹ́ àdìjọkẹ́ happy new year ma. happy new year. ẹ eh, eh, kò parọ́ mọ́ yín yóò ti tọ́dún méjì láti rí yín gbẹ̀yìn sọ́ọ́sì. ọdún méjì. ṣòrè ṣòrè ń sìn lẹ́nu ìgbà wo ló fi wá church mọ́. òun làwọn ọmọ yìí sọ pé ó ti tó two years tó ti wá church kí ló ṣẹlẹ̀ Adéjọkẹ́ ilé bàbá ẹ nìyí ọmọ dẹ̀ ní ilé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù ilé Jésù nìyí kí ló tó ń sá fún Ọlọ́run then um, ó bá mi discuss nǹkan kan the other time mi ò dẹ̀ gbọ́ nǹkan kan lórí ẹ̀ mọ́. alàgbà ẹwẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ti ṣèyanu Ọlọ́run ti dábìrà gbogbo ogun tó ń ṣẹlẹ̀ ẹnu ayé bàbá ti bá mi ṣe dànù. àmì Jésù. Um, make sure o rí mi kó o tó lọ torí pé amúmi rí nǹkan kan kí n yọjú sí yín ok sir yes sir <laughs> yes sir. èmi náà ní mẹ́sẹ̀gì fún ìtẹ́ bá ti tó kó ṣe ṣe a tún máa sọ̀rọ̀ lẹ́tà mo fẹ́ máa lọ. wọ́n sọ fún ẹ pé kó o tó lọ kó o lójú sàǹkó wá o tún fẹ́ pe tí kún sí ọ̀rọ̀ ọlọ́run o tún lóòrùn lọ. ẹ wo tán ti dẹ́ sọ pé mo ti ló dàbọ̀. ó wò bọ́ ọ̀rẹ́ o ò gbọ́ ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀ ilé náà tí òun fi ṣeré ló wá sọ di eré ń sìn máa fa padà máa fa padà o hmm, bá sọ̀rọ̀. Hmm. Adéjọkẹ́ ṣé bí mo sọ fún ẹ pé ní kété tó o bá ti lóyún máa bọ̀ nínú ìjọ ọlọ́run torí àwọn ẹ̀mí àìrí. ẹ wo alàgbà kò sí ẹ̀mí àìrí kankan bí kankan kò séèyàn kankan tó ń ṣe mí ọlọ́run ti ṣẹ́gun ayé mi mo ti ní oyún tí ò dẹ̀ tí nǹkankan tó máa ṣe oyún tó wà nù mí ẹ wo àti mi ò lè wá sí chọ́ọ̀chì báyìí mi ò wá sí chọ́ọ̀chì torí mi mọ̀ wípé mo máa bí ọmọ yẹn láyà tàlàfíà kò dẹ̀ sí nǹkan tó máa ṣe mí kò sí ẹ̀mí àìrí kankan bí kankan. tó o mọ̀ tó o mọ̀ wípé tí mi ò bá rí tí ọlọ́run ò bá fi wọ̀n mí mi ò ní sọ. ẹ wo olùṣọ́ èmi ti fẹ́ máa lọ torí gbà mí ibì kan téèyàn bá fojú sí ọ̀nà òkè ń gbabẹ̀ ẹ nǹkan tẹ̀ ń sọ yẹn ẹ wo kò sí nǹkan kan ọlọ́run ti bá mi ṣẹ́gun ẹ wo èmi fẹ́ máa lọ olùṣọ́ màá dẹ̀ máa rí yín létà tó rọ́kọ mi ò gbọ́dọ̀ mọ̀ pé mo wá sí church. bí jòkẹ́. sá. bá mi gbé omi ẹ wá. ó dáa náà gbà gbé lọlé kó máa lò kó máa mú lóòrèkóòrè. Ah! ẹ ṣe ó dàbọ̀. àtòrí gbọ́n lára jẹ́ o lára jẹ́ o mẹ́. obìnrin dẹ̀ fẹ́ kí ejò jèrè ọ̀rọ̀ lára mi ọlọ́run ò ní jẹ́ ìgbà tọ́jọ́ tún kó fírí. you are the most high God. kò ságbára tó dàbí ti bàbá kò ságbára tó dàbí ti Jésù. agbára agbára agbára tó dàgbára lọ. kò sórúkọ tó dàbí ti Jésù. kò sórúkọ tó dàbí ti bàbá o kò sórúkọ tó dàbí ti Jésù orúkọ orúkọ. ẹni súnmọ́ lọ́rùn. ẹ̀yin ọ̀rẹ́ mi o. kí ni mo rí tí mi ò sọ fún yín ná. kí ni yẹn. <laughs> kí ni yẹn. mo rí Tádé. Tádé o. ọkọ ẹ̀ nà. mi ò láìkí o. níbo ló ti rí. mo rí lọ hospital mi and from the look of things tó dà nǹkan hospital yẹn lòun náà lò mi wá rí tádé nìkan o ó rí tádé àtìyàwó ẹ̀ heavily pregnant. Hmm. tádé hmm. ìyàwó lóyún hmm. ṣé ìyá tádé ti kú ni. mi ò wá mọ̀ ọ́n náà irọ́ ni orí tádé pẹ̀lú obìnrin tó wà nínú oyún wọ́n gbé oyún yẹn wá fún mi tádé kọ́ ló lóyún yẹn because ìyá tádé ò lè ever gbà kí tádé ní ọmọ láyé láyé láyé adúrú nǹkan tó ṣe fún rẹ mi Hmm. wá ní orí Tádé pẹ̀lú obìnrin kan tó wà ní irọ́ ni wọ́n gbóyìn yẹn wà ní. ó ṣú ọ̀pẹ Tádé ìyàwó ẹ̀ lè ń torí. Ah, ẹ bóyá ká wá àzùn pé yàtádé ti kú ń gbà ní. a ní oyún yẹn wọ́n gbé wá ní hmm, irọ́ ni wọ́n ẹ̀ mú kẹ́mi gbogbo wọ́n gbé wá ní irọ́ ni. wọ́n ti gbọ́ ẹ̀mú wọn ní ìyàwó wọn ní Tádé òlò ẹ jẹ́ kí èmi mú nǹkan fẹ́ mu. wọ́n ti ní ìyàwó so phone tó ń tẹ yìí ó wà important ju mi lọ àbí. darling mo ní láti sáré reply email kan ní kí n tó máa lọ bí iṣẹ́. Hmm? o fẹ́ reply email ẹ eh? o máa sáré jáde ní sí o máa lóun lọ o ò ní jẹ oúnjẹ tí mo prepare fún ẹ kò make sense now. baby máa rí tí n bá ti dé máa jẹun òkè ìwọ náà mọ̀kọ́ mọ́ tó bá mú délé níyàwó ẹ̀ máa yín. <laughs> mo insist máa lọ gbọ́. Tade, stop pressing the phone. Baby, come on. Malo lọ gbóúnjẹ yẹn wá and you will eat it. You must eat before you step out. Ó let láti stress ara baby. Jẹ́ kí n dé lọ gbóúnjẹ yẹn wá. jẹ́ àrí jọkẹ́ jọkẹ́ jọkẹ́ mo sọ fún yín pé kó má stress àárẹ̀ náà ọ́n. lọ́nà bèbè ṣé kò sí nǹkan tó ṣe é. kò sí nǹkan tó ṣe é. sọmọ mi ṣe wà mẹ́. bàbá bèbè I'm fine. Má lọ mú máa rí màá lọ gbé fúnra rẹ̀. Tade jẹ́ kí n lọ pè. a ní kọ ah, ah, mo ní eh, ok má rẹ má lọ jẹ má lọ jẹ dining. baba baby pẹ̀lẹ́. don't worry. i'm okay i'm fine. ṣé nǹkan kan ṣàṣà mọ. ọmọ ẹ wà ń bẹ kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ṣé orí lè yóò ti dúró mu dẹ̀ máa bí láyọ̀ àtàlàfíà kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sọ. pẹ̀lẹ́. <laughs> baba baby o kò sí nǹkan tó máa ṣe oyún eléyìí eléyìí ti dúró náà kò sí kankan tó wá ṣẹlẹ̀. ẹni súnmọ́ lọ́rùn kò ní jogún òfò ẹni súnmọ́ lọ́rùn kò ní ìgbélé ayá sàn. hey baby. baby. baby. kí ló ṣe? kí ló ṣe baby? What happened? Láti ìgbà tó ti lọ. Ṣé o lè dìde? Oh my God. Kilo ló Talk to me, please. I'm not feeling fine. Oh my God. Kilo ló ṣẹlẹ̀ I don't know. Mi go out òkè láti gbọ́dọ̀ ti fi mí sílẹ̀ láàárọ̀ hmm. ni mo ti wà báyìí. Ah. Um, ṣé kí n máa gbé ẹ lọ sí hospital? Hmm? please má tún má tún dẹ́rù bà mí ìfẹ́ bìlì péré ló ń ṣe bíi tààrọ̀. Daddy, I'm not fine. Should I take you to the hospital? I are not know anyone. I'm tired. I'm not myself. Ah, I ara ni mí. Ara ò ní ní lágbára náà. Kọ́kọ́ wá lọ relax díẹ̀ No olóyún tó fi pé dókítà. Please baby. Please má dẹ́rù bà me. please I'm scared already. Ibi me cold now. náà. I'm scared already. No me, it's not my fault. So, try and move your leg. Ah. Abi. Please back me now. Àmì ìfẹ́ pọ̀ ẹ́ pẹ̀lú yín. Ẹ ẹ rọ́jú náà, please. Àmì ayé wa Ṣùgbọ́n búburú ni gbogbo ọjọ́ o. Ká máa ra gbà padà bàbá ti sọ ẹ̀ fún wa. Oh búburú ni gbogbo ọjọ́ o kámọ́ra gba padà òhó. Christian Mati wá sí gbọ́ báńgẹ̀lì rẹ̀ ti ń wé. àárín ọ̀tá ẹ̀jọ̀ paramọ́lẹ̀ ló wà máa ń ṣiṣẹ́ máa máa ṣiṣẹ́ náà. Yèmí Kọ́lá. Wọ́n tún dẹ̀. Báwo ni ṣo ti ń fi ìgbà tán? Ọ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ so ṣé o ti pe pásítọ̀ ìgbà ọlá ní kò tó. ọlá nìyẹn. hello ṣáléwá kí ló ṣe kí ló ṣe ṣáléwá accident bíi ti accident. níbo nìyẹn. hello hello. kí ló Ah, kí ló ló ṣe ṣàlẹ́wà. ṣàlẹ́wà ti last dent. ṣàlẹ́wà ọ̀rẹ́ eh, eh, ah, hospital wo lọ ló wà. Eh, pé wọ́n padà kó béèrè náà kó like ṣé kò pọ̀. tàdé olùkọ́ sílé rẹ̀. kí ni nǹkan náà. ṣé kìí ṣe wípé ṣàlẹ́wà ti gbógun tí ò kìí ṣe tiẹ̀. bíbá o. ṣàlẹ́wà ló lọ bomi wá fún mi lọ́gbọ̀n pásítọ̀ omi yẹn lára mi fi wá òkè díẹ̀. Eh, calm down calm down baby má ti ronú bẹ́ẹ̀ má ti ronú bẹ́ẹ̀ ó lè jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ṣé yẹ kọ́mọlọ́mọ mọ́mọ́ ṣòro dáràn gbẹ̀nà ká bèrè condition ẹ please so that bí mi lè lọ sí hospital yẹn sí. ni mo mọ ọjọ́ o kámọ́ra gba bàdà o. Christian Martin wá sí mi gbọ́ báńgẹ̀lì rẹ̀ ti wí. Gba òṣogbo láti ṣe iṣẹ́ rẹ̀. Láti ṣe iṣẹ́ rẹ̀. Ọ̀nà rẹ̀ nìkan mo mọ̀, àwa máa rí ìdùnnú. Àwa máa rí ìdùnnú. Aláìgbàgbọ́ wọn yóò ṣìnà wọ́n kọ́ iṣẹ́ Olúwa. wọ́n kọ́ iṣẹ́ Olúwa. ṣùgbọ́n àwa tó gbólúwa gbọ́ a kì yóò pòfo láyé. a kì yóò pòfo láyé. Adéjọkẹ́. Adéjọkẹ́ kí ló dé tó o kọtí ikú sọ̀rọ̀ Ọlọ́run? Kí ló dé tó o ṣàìgbọ́ràn sí ohun ẹ̀mí mímọ́? kí ló dé. alàgbà alàgbà ó ti sú mi ìṣòro yìí kọjá ẹ̀mí mi alàgbà kí ni ẹ ṣe mí kí ni nǹkan tí mo ṣe fún ọlọ́run gangan tí mo fi ń la gbogbo ìṣòro yìí kọjá alàgbà kò dá mi lójú pọ́ lóru wa o kò dá mi lójú. má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ ṣe nínú ìgbàgbọ́ yìí la bí ẹ sí ọmọ ọlọ́run ni ẹ̀ náà pàápàá nínú ìjọ mímọ́ yìí ló dàgbà sí kí ló dé tó wá fi ń fọhùn pé kò sọ́lọ́hún mọ́ sọ bẹ́ẹ̀ ó yá ìwọ ló gbọ́n kì í tẹ́ ń ṣe bóyá ìwọ ló gbọ́ sóhun ẹ̀mí mímọ́. èmi mọ̀ pé gẹ́gẹ́ bí ẹ ṣe sọ olúwa bá mi ṣẹ́gun ayé mi báwo lára aṣálẹ́ wa. ọ̀rọ̀ ọlọ́run sọ wípé aṣẹ́gun ni wá sísítà Taléwá ti ń ṣẹ́gun torí pé ó ní ìgbàgbọ́ ara wọn ti ń yà ara wọn ti ń yà báwo wà lára tiẹ̀ náà o. àdúpẹ́ sá. àádùpẹ́ délẹ̀. àmín jésù. àágbègbà ọpẹ́. àmín jésù. ní èyí tọ́rọ̀ náà wá dé yìí èmi fúnra ara mi màá dé ilé yín yẹn ah. ó gbọ́dọ̀ dópin. àmín jésù. gbogbo ọgbọ́n àrékérekè lórí ìdílé yín lórí ẹbí yín ó gbọ́dọ̀ dópin. àmín jésù. nítorí pé ọ̀rọ̀ ọlọ́run sọ wípé tí a bá ti Da orúkọ Jésù kí gbogbo okun kó wólẹ̀. bẹ́ẹ̀ni. tí n bá ti la ẹsẹ̀ wọ ilé yẹn gbogbo ikún ogun tó wà níbẹ̀ máa wólẹ̀ lórúkọ Jésù. ẹ wólẹ̀ ká afẹ́fẹ́ fẹ́ o fẹ́ tutù rárá o afẹ́fẹ́ fẹ́ o kò ló ọ̀rọ̀ tó rọ̀ òjò òun ló ràn òun olúwa tá a fún un. tìbìtìrè la wáyé bíbí ìbàdàn ti dé o ká máa gbàdúrà. madam ọ̀nà àbájọ ṣẹlẹ̀ mo fi hàn pé kẹ́ ẹ relax there èmi sọ̀la ó máa mọ̀ bóyá máa transfer yín lọ sí hospital wa ṣẹ́gbọ́n nurse wọ́n wọlé kan lọ relax. ọ̀nà ìṣòro tí mi yóò mọ kò ní borí mi. ọ̀nà ìṣòro tí mi yóò mọ kò ní borí mi. ọ̀nà bàbá mi Musa Díyọ̀ bàbá gbà mí o lọ́wọ́ ogun bàbá mi Musa Díyọ̀ gbà mí o lọ́wọ́ ogun ojú làwọn wo yìí imú burú kọjá ká gbọ́rún wá ṣe mi. Ah, ìṣòro tí mi ò mọ̀ kò ní borí mi. èmi fẹ́ pé ẹ ṣe jẹ́ ká máa bí wọn sí hospital ṣe mọ̀ pé tí wọ́n bá wà ń bẹ̀ yìí a máa lè rí ibi tẹ́kì wọn dáadáa sá. pẹ̀lú nǹkan tí mo check wọ́n ṣì wà òkè for now and again nǹkan tó kọ wọ́n fẹ́ lélẹ̀ tó bá tó tà náà wá gbé wọn lọ sí hospital. ó ti yẹ pé ká wá lọ mo fi pé kò ideal ni sà. ṣé o fẹ́ kọ́ mi iṣẹ́ ni àbí mi máa kọ́ iṣẹ́. jẹ́ kó wà ń bí tó bá tó tàn àwọn àjọ àfẹ́síta. ká máa ra gbà padà bàbá ti sọ ẹ̀ fún wa. búburú ni gbogbo ọjọ́. ṣé níbẹ̀ ṣe rí mi èmi ò ráyè kọ́ ọmọkùnrin mi wọlé. Ah, ah, kí ni ọ̀ṣẹ́ máa fi nǹkan tí òun ṣe tèrè kàn mí èmi á wá sínú ilé wà á bá sọ fẹ́mi pé ṣé e, èmi ò ṣe pé kémi tó wá ìgbà wo ni mo fẹ́ máa lọ awítọ́ ń gbà mí pàápàá fẹ́ẹ́ lè fi má làá mú mi jáde wọ́n àwọn gbọ́ ọmọ ṣe gàdégàdé lémi lórí mi pé mi mi ṣe yá àyà tí ò bá jẹ́ jíbọ́lá tó ní kí wọ́n kí ló fẹ́ ṣe bí mo wá mi jọ kan ṣe ló sọ fún pé ó dà pé màmá àdọ̀ ò ń bá sọ fún pé lọ́ọ́ pé jáwé wọ́n kúkú fi ṣé nìsọ́rùn mi kọ́ wọ́ mi já tó bá ti pa mí kó tán bí wọ́n bá jẹ́ jíbọ́lá ní kí wọ́n ṣe ń bí ah, sọ ní pé gbẹ́mi wá sínú mẹ́ẹ̀sì jọjọjọ kó wájú mi. má sọ pé tade má no no no o ní láti sọ pé tade jẹ́ kí n sọ̀rọ̀ mọ́mì tí n bá dákẹ́ tí mi tí mi fẹ́ sọ̀rọ̀ mi fẹ́ kí nǹkan tó dáa kó bàjẹ́ ni o mọ́mì kí ni mo ṣe fún yín ok ẹ má bínú tó bá yẹ pé mo ṣe yìí ẹ má bínú. lọkùnrin fáwọn ẹbí bàbá ẹ. ẹ eh, bìkọ́sì nǹkan tí mò ń bẹ̀yìn fún gan ẹ lísìn kẹgbọ́ mọ́mì ẹ̀yin lẹ̀ ń jóyún àwọn ìyàwó mi fún obìnrin méjì ni mo ti fẹ́ kí n tó fẹ́ kí n tó fi adéjọkẹ́ tó jókòó yìí ẹ̀yin lẹ̀ ń jóyún wọn mú náà each time tẹ́ bá ti wá síbi tẹ́ bá ti wá kí wọn báyìí tó bá ti lè kúnlẹ̀ kí n báyìí the next thing tẹ́bá tó dé sàlẹ̀ báyìí oyún oyún wọn oyún wọn ti wálẹ̀ mọ́mì mò ń dákẹ́ nìyà mi ò fẹ́ sọ̀rọ̀ nìyà. ṣé tó ń sọ nígbẹ́ nọ́ọ̀sì lèmi wọ́n ṣe ní àsì fáwọn ìyàwó ẹ̀. ṣé ẹ fẹ́ kí n bímọ ni ẹ̀ ń jóyún ọmọ ọlọ́mọ mú náà báwo ni níbi tí mo máa dùn tí mo bá rí bí all the time. bí ìfẹ́ ah, ah. ah! ẹ ti fẹ́ jẹ́ lẹ́yìn jẹ́ sí ọ̀pẹ̀lọpẹ̀ àdúrà ọ̀pẹ̀lọpẹ̀ church mọ́mí bọ̀tẹ́ ẹ má bínú ẹjọ́ torí ọlọ́run torí mi fẹ́ kẹ́ tún yọ ilé ìjẹ ẹjọ́ ẹ bá mi ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n mo mọ nǹkan tí mò ń sọ kò lè yé ọ̀rẹ́ à ẹ bá mi bẹ̀ mọ́mí ní ẹjọ́ torí ọlọ́run ẹjọ́. sori lọ sí ilé ìjọ àdìbí tí bàbá ẹ tán sí sí kó lọ dọ̀bálẹ̀ fún ìyá ẹ. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n ẹjọ́ màmí ẹjọ́ torí ọlọ́run ṣé ẹni gbogbo ilé tí mo ti sọ yìí sí bínú ṣe ń bí mi ni bí mi náà lè sọ yìí sí mo mọ̀ pé ọwọ́ ọlọ́run la wà màmí ẹjọ́ ó mi mọ́ mi lè bẹ̀ yín màmí màmí ẹjọ́ torí ọlọ́run má mi sẹ́gbẹ̀ ẹ̀jọ̀ má mi ẹ̀ mojúbà yín ẹ̀ ẹ̀jọ̀ má mi ẹ̀ o mọ tí mò ń kó tu ọ̀rẹ́ ah, o mọ nǹkan tí mò ń kó tu jẹ́ kí jẹ́ kí n bẹ̀ má mi jẹ́ kí n bẹ̀ wọn má mi ẹ̀jọ̀ torí ọlọ́run ẹ̀jọ̀. yípadà yípadà sọ́ni tó fojú mi rí ah, ah. àwárẹ̀ mọ̀. mọ́mí lórúkọ tí ìyá ò sọ mi èmi jíbọ́lá jíbọ́lá wọ́n máa ń dín pẹ̀lú ọmọ tó ní bàbá ń wò lówó lọ́wọ́ ẹnu ẹ̀dẹ̀ kò sí tiẹ̀ ti bá ẹ jí bọ́lá yes ó gbé mi wá gbọ́rọ̀. mami ti ń bínú tí o bá tí o bá sí ọgbọ́n tí mo dá. inú mi dùn pé a ní dókítà láàrin wa. <laughs> ayé wa rí na. ó ti pẹ́ tá a ti jọ ń bá bọ̀. yes. Hmm. mo dẹ̀ mọ̀ pé a máa ti ṣàǹfààní oríṣiríṣi fúnra wa. àsìkò tí mo ní ìdẹ́lódélẹ̀ yìí ìwúlò mi. Yeah. Just say anything, I will do it. Oh, name nǹkan kan tí mo fẹ́ kó ṣe fún mi tó very very important sí ìrìn you ilé ayé mi. Good. Oh, ó ní àwọn kankan tó you know, nínú ilé mi these days, you know. Ó mọ̀ pé wọ́n iṣẹ́ ò kì í jẹ́ kára ìrira ìrìn àjò tiẹ̀ yàtọ̀ sí tiwa. <laughs> So, ó ń really baffle mind mi gan somehow. so mo wá padà realize pé ìwọ ló lè help wa. ọ̀rẹ́ mi just say anything in as much tó bá yẹn pé kò ṣe ká lọ la ẹ̀mí èèyàn lọ i will do anything. kò la ẹ̀mí èèyàn lọ rárá sórí nǹkan tá a fẹ́ kó ṣe wa ká lè save o ọ̀rẹ́ mi. ọmọ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa rẹ̀ aláyé ẹ sọ̀rọ̀ má ṣe anything láti save o mi. mo fẹ́ mú ìyàwó mi wá sí hospital mo kàn fẹ́ kó bá mi sọ fún un pé ilé ọmọ ẹ ti bàjẹ́ ni ò jẹ́ kó lè rọ́mọ bí so mo kàn fẹ́ kó mọ̀ pé ọ̀dọ̀ ẹ̀ ni mistake ti wà kò kí n ṣọ̀dọ̀ tèmi ìyẹn àìrọ́mọ bí wa tí à ń bá kiri látijọ́ <laughs> èmi náà mọ̀ pé nǹkan tó tó le tó lágbára ni wàá rí pé ó ń fi mí lẹ́nu láti sọ but eh, igi súnmọ́ igi náà ni ọ̀bọ fi yọ. <laughs> Not only that is. Not only lose for you. I know. Believe me. But I'm not help me. Help me. No. Ọmọ ọmọ ẹ̀ náà mú. Tade. Tade. You. Àṣé tí mo fi ń ké ní ojoojúmọ́ ìwọ ló fún mi ní dùndùn Tádé why why ah Tádé ò fẹ́ kí n lọ ó ṣe join heart doctor dókítà láti parọ́ fún mi. Pẹ̀lú ọmọ mi sì bàjẹ́ yá. Tade, this is not love, no. You can't tell me is. that this is not love. Ìyàwó mi kò tó ṣẹ́jọ́ èmi náà, màmí ló remote mi, màmí ò jẹ́ kí n concentrate. Màmí ò jẹ́ kí n concentrate, mo ò jẹ́ kí n mọ nǹkan tí mo lè ṣe. Obìnrin méjì ni mo ti fẹ́ kí n tó fẹ́. Màmí màmí ò fẹ́ kí n bímọ mi, understand? Màmí ẹ ju remote mi lẹ̀ màmí ẹ sọ́sọ́ mi. Ẹ sọ́sọ́ mi. Please, I'm sorry baby, please, please. Ah, please torí ọlọ́run ah. mò ń bẹ̀ mò ń bẹ̀ màmí náà màmí ẹjọ́ ìjọba. mo bẹ ẹlẹ́dàá ẹ torí tí bá bọ́ bàtà ẹsẹ̀ mi bá dùn fún ẹ ìgò yẹn á wọnú ẹran ojú ẹ á jáde lódì kejì ṣáàdùn ọ̀sá yí ẹ o àti ìdìjọ wa má bàa ṣí o mo ti dà jẹ́ o sọ́ni tó kọ́ mi sí tó bá tún bẹ̀ mí nínú ẹ̀bẹ̀ jíbọ́lá màá ta ẹ̀ palẹ̀ nu ẹnu abẹ́jẹ̀. sori báyìí mọ́mọ́ ah. wo ajẹ́ ajẹ́ mi ìdí ẹ má bínú ẹ jọ ẹ bá mi jẹ. ẹ̀yin náà pera yín lẹ́yìn ọlọ́run ẹ ẹ wo bí kùdí tó rẹ sómi. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká dúpẹ́ pé kò tiẹ̀ jù báyìí lọ bẹ́ẹ̀ ni torí pé àwa náà fi àdúrà jagun ọlọ́run dẹ̀ tú àṣírí ogun tó ń ja ìdílé fún wa. bàbá mi mọ̀ tí wọ́n bá lè ta èèyàn náà fún mi kí n jà pọ̀ mọ́ra wọn mo máa ń láìkì kí compound ilé mi tóbi dáadáa. ọ̀dà bẹ́ẹ̀ àmọ́ ẹbí tiwa kọ́ lónìí àwọn ẹbí mi ìlú nílẹ̀ o ṣé ẹ lè bá wọn sọ̀rọ̀ ní ṣé fowó la máa fún wọn. Ah, mo sì lè bá wọn sọ lóòótọ́ ah, bóò ni. mo bèrè ilé wọn lè wá site. bẹ́ẹ̀ ni ah, bẹ́ẹ̀ ni. ẹ ti ṣiṣẹ́ gan bí owó ti clear bí. kí wọ́n dáná sí i lókù <laughs> orí bàbá ti gbẹ́rìsìn mọ́fìn náà sí ojú ọlọ́dàá dún. pàṣípàrọ̀ wàdà. Ah, ó ṣàpàṣípàrọ̀ gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ mo ti pààrọ̀ ayé ẹ̀ ẹgbẹ́ ọgbà eégún ni mo gbé e sí. ẹ ṣe wọn ní ká má pààrọ̀ ẹ ká má gbẹ kúrò gẹ́gẹ́ bí o ṣe mọ̀ ẹni tó bá bọjú ògùn nípa bìdírè emegun lè bàbá mi ni. brọ́dà mi ẹ máa dààmú ara yín ṣẹ́gbọ́ àti àti fọwọ́ yanjú gbogbo ẹ̀. àbí. ṣe àti sọ́ọ̀tì bí ọ̀rẹ́ in fact ọ̀rẹ́ ilé ẹgbẹ́ ni mo tún bá wọn sọ tọ́ba lè ta fún àwọn ọ̀lẹ́ta ọ̀lẹ́ta. àbí bá báwọn ẹbí wọn sọ̀rọ̀ wọn ó á ké ní. aládéjọbí lágídí ọ̀lẹ́ta. wọ́n eh, rówó ni. wọ́n ò ta wọ́n ò ta wọ́n ò lè ta. Hmm, ìwé gbẹ̀yìn àgbà sọ̀rọ̀ ni ah, òun lọ bìkan tẹ́lẹ̀ òun lọ ah. bìkan tẹ́lẹ̀. kí ló dé tẹ̀ ní mi kí ló dé tẹ̀ ara mi ò lè balẹ̀ tó yẹ o torí ìdí èyí gbogbo ohun tó bá ti ní nínú ilé yìí ní màá fi ṣe ara rí eléyìí á tún wá máa kan orin kan orin yẹn ló sì ń dá mi lọ́wọ́ ṣẹ́ dúró nítorí tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín kò sẹ́ni tó máa kọ́ yín tẹ̀sí máa kúrò nílé mi ọmọ tó bá ní ìyá ní sùn òun náà ní kojú kan. bẹ́ẹ̀ni dúpẹ́ ọlọ́run ṣe tó sọ mí lórúkọ tí mi ò jẹ́ dúpẹ́ o eh, kò burú. wo ẹ ṣáà má sùn mọ́ má jẹ́ kí n ta yín pàdé ojúkójú yín fọ́ ẹ má sùn mọ́ mi o wọ́n jókòó tí àwọn ọlọ́mọ wọ́n nífẹ̀ẹ́ mi ọmọ èṣù yìí òun lórí yẹ́ ẹ̀la ṣé ìjọ torí ọlọ́run torí mo bímọ sí mi níjà ayé orí mi bẹ́ẹ̀ bá ti mú olú ẹ̀ bá bá lọ sí lọ bu olú ẹ̀ lọ́sàárẹ̀ bẹ́ẹ̀ bá ti kó yẹ̀pẹ̀ sí ẹ̀ ń lọ ní ọdún kan ẹgbẹ́ fúláwà ẹlòmíràn rántí fúláwà mi ìwádìí jayé mi kẹ́ tó kó fúláwà wèrèdè eh, ẹ ṣe ìyá wa wọ́n sọ ẹ pẹ́ fún wa o ojú tẹ fi rírọ̀ ní fọ́ etí yóò ní di. Eh, ẹ ṣáà jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìyá wa ẹ̀yin náà ẹ ṣètò ah, ah, tíyín náà wà lára yín ẹ ní tara ọmọ tó ẹ ṣe bí abiyamọ gidi lórí ọmọ ah, tí ẹ bá ṣe bí abiyamọ gidi tẹ́ ẹ ti jáde tẹ́ ẹ ti lọ gbàdúrà lóríṣiríṣi lọ́dọ̀ àwọn wòlíì ó ṣeé ṣe kẹ́ ẹ ti pàdé pásítọ̀ tó máa tọ̀ mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí. bíbí màmí ò ń ṣe àjọwọ́ jẹ́ anybody màmí ò ń ṣe tó ń jẹ́ yàn. gbóhùn ẹ̀ kò forí gbolẹ̀ wo bọ́ bá ń ti ilé ẹ̀gbọ́n kò fi gbogbogbò títì ìyẹn ò ní kí n change my mind mo ti o ti gbé agbára mi ìwọ̀ mi tí mi ò ní o ti kọ́ mi lọ́nà mi tí màá gbà ti lájẹ mi ti lájẹ. ẹ gbọ́dọ̀ dúró tọmọ lára responsibility ti Ọlọ́run alààyè fún yín nìyẹn tó fi fún yín lọ́mọ. màmí ẹ jọ màmí ẹ jọ. tó bá tún mi bẹ̀ ẹ ti gbọ́ tẹ́ ẹ̀ bá dẹ̀ gbọ́ ẹ gbọ́dọ̀ gbọ́ ni torí pé ọlọ́run ló ní omi àti ẹ̀jẹ̀ ara yín oh, ọlọ́run ló ní yín eh. so ẹ ní choice ẹ máa gbọ́rọ̀ tọ́lọ́run náà ni ọlọ́run ló lomi ara àti ẹ̀jẹ̀ yín. má bá mi sọ̀rọ̀ ọ̀fẹ́. Ah, ẹ ní sùúrù ẹ fọkàn balẹ̀. má jẹ pásítọ̀ yìí bọ̀. from this moment it shall be a good news in this house. amen. kò sí agbára òkùnkùn kan gbogbo ogun tó wà nú òkùnkùn tó fẹ́ máa wọ ìjàkadì pẹ̀lú ìmọ́lẹ̀ lẹ́nìí lọ́lọ́run á bẹ̀rẹ̀ sí í ṣẹ́ ọlọ́run tiẹ̀ ti ṣẹ́ ni nítorí pé kí n tó kúrò nínú ilé yìí máa ya gbogbo ilé yìí sí mímọ́ mo dẹ̀ ní ìgbàgbọ́ nítorí pé ikọ̀ olúwa ni mí mò ń gbóhùn olúwa olúwa sì ń gbénu mi ó ń bá mi sọ̀rọ̀ torí pé a ti kọ̀wé rẹ̀ wípé àyà yóò pa àlejò wọ́n á sì fi ìbẹ̀rù bójó jáde níbi kọ́lọ́fín wọn orí àpáta ni mo dúró lé ilẹ̀ mìíràn ìyanrìn ni ní báyìí gbogbo etí tó ń gbọ́ mi tó wà lórí ìjókòó yìí àjọ lọ àtẹ̀mí kan tí mo ń sọ̀rọ̀ àjọ lọ ìrìn àjò àwẹ̀ ọjọ́ méje lẹ́yìn àwẹ̀ yìí ìgbàlá dé àánú dé ayọ̀ dé ìfẹ́ ńlá dé bó ṣe máa rí nìyẹn jésù olúwa wa ẹ jẹ́ ká máa rejoice ìyá ẹ ṣé gan ni you are blessed. It's against the rules of this land. láti mú ọmọ ọba rìn láàrin ìlú láì wọnú mọ́tò it can cause a lot of àjàkálẹ̀ àrùn just believe that ìjọ̀gbọ́n wa o. kí ló dé. she tested positive. ah positive. ṣùgbọ́n yóò pariwo. muso muso muso. muso. ẹ bọ̀lẹ̀ bọ̀lẹ̀ bọ̀lẹ̀ tọ́ba làṣẹ. njọ́ mọ̀ pé mi ò rí ojú ẹ̀ yìí rí lágbègbè wa yìí yes. ọmọ ìlú yìí ni mí àmọ́ mi ò kí ń gbélé àti sẹ̀mẹ̀ ni mo ti kó dé sá. ṣé bẹ́ẹ̀ sọ wípé ẹ kàn fẹ́ sọ̀rọ̀ ni. ọ̀rọ̀ náà mo fẹ́ sọ kódà tó bá tẹ̀ jẹ́ pé mo lálejò ara máa ń dábọ́ sí i. mi ò lálejò àmọ́ èmi àti yín ò lè ṣe nǹkan kan. Ah, ah. God forbid you get pregnant Fiyinfolu. Yes, you'll be pregnant. If you keep doing what is meant for married adults, you'll be pregnant. Yeah, I'm not doing anything now, so I cannot be pregnant. Mommy, I'm speaking the truth. Just listen to me, please. Oh, oh please. Shh! You don't talk when I'm talking. Jomi, Oshe, Daddy, Oshe. Daddy now. I'm not your dad. But you're my mommy's husband. Hey, fẹ́ fẹ́ ìdè mo dẹ̀ fẹ́ fẹ́ ah, ah. o fi wọn lòdì sí. àwa lòdì sí a lòdì sí àti wípé statutory rape ni wọ́n ń pè. rape ẹ̀gbọ́n náà ṣé ọmọ náà sọ pé mo fi tipa bá òun lò ni. good question. ọmọdé mélòó lẹ pé fìyìnfolú. màmá gbá bóyá ọdún mẹ́ta sí mẹ́rin lọ́wọ́ rẹ̀ kó lè jó twenty three lọ. níbo she's just thirteen years old. èmi náà tún ní kí n tún wá sọ fún ọ ewu tó wà nínú títẹ irú ìwé ìròyìn bẹ́ẹ̀ síta pàápàá jùlọ lásìkò tá à ń múra ìwúyè ọba tuntun yìí. ewu wo ló wà ń bẹ́ẹ̀ ewu wo lẹ́ ń tẹnumọ́ ṣé bí akọni ni akọni ni akọni ni ọ̀gá wa tó ní iléeṣẹ́ tí a ti ń tẹ ìwé ìròyìn. tí ajúnilọ́ba ti fi ọwọ́ ọlá gbani lójú ṣọfẹ́ gbọ́ èèyàn máa ń pẹ́ ọ̀rọ̀ sọ ní ọdún. iná rọ̀ ó kọ ọmọ tí ó tọwọ́ bẹ̀rù iná. So you know. Jay! Tí o bá ṣe shit tí wọ́n ṣe pẹ̀lú ìjàrú àbí olórí burúkú yẹn, ṣé o kọ́ ẹ̀sẹ̀ ṣọ́mọ ní kóòtù láti máa wá kọrin sí wa ni? Tó bá fà jù máa pa yín lára ẹ̀. Tí mo bá jù wọ̀ lórí òpẹ́, tí mo bá ń rìn, kò ní ọ̀rọ̀ tó máa ṣàlàyé o. Kò sí àpò àpò e dey do osofri e dey share for everybody dey pe carry ṣó mad ni. ṣó mad ni àbò mad gangan. bá a ṣe gbà scaffold rí gbòs gbòs gbòs gbòs. you are gonna see crazy. <laughs> ọmọ ibo ni gbogbo ló máa gbẹ̀yìn ṣọlọ ẹ ṣe ọmọ yorùbá gan máa gbẹ̀yìn. débẹ̀ débẹ̀. nísàlẹ̀ ni àbí lókè lókè. a bẹ̀rẹ̀ sáré ẹ bẹ̀rẹ̀ lókè. lókè àwọn parí iṣẹ́ títà lẹ. àtìlá jó jó jó jó you go collect wotowoto. Osiki, wọ́n yí bèrèbè. I'm talking to you. You are walking out of me. You're crazy. Wọ́n jẹ́ kó sí náà kẹrẹ́tì. yẹ kó pé wọ́n. You know me o. Ṣé màá wà máa fi ọjọ́ yín lè? Olórí burúkú ọmọ tẹ Ẹ pẹ̀jọ́ rẹ̀ fún mi. Ẹbí òbí mi olórí burúkú ìwọ ni kò jẹ́ olórí burúkú fún àwọn òbí ẹ̀. Chineke na pọ́g. Look, Mona look face o. Mona no go come o. Name your price. Ẹ máa bọ̀. tẹra mọ́lẹ̀ lọ wà máa ṣiṣẹ́ máa máa ṣiṣẹ́ lọ. Christian mother was me. bá bàǹgẹ̀lì rẹ̀ ti ń wí àárín ọ̀tá ẹ̀. bàbá gbà mí o.